dìdìrì jẹ́pẹ̀ ìyẹmọlé ìtinú rẹ̀ dàbí lómi tí ó jiná yìí ilé tó lóko yìí ó ti kọ́yà jẹ́nu èyí sọmọ èjì mi sọmọ èjì mi tó tẹnu mọ́nà tí wọ́n bẹ̀rẹ̀ náà ti ẹ̀ ta kò sí dájọ́ náà ò lè ṣe fún kéèyàn kọ́ lọ́mọ òpé ẹ ṣe bí mo kí bí kásálà ò ṣe bẹ́ẹ̀ mi lẹ́nu sí gólì ẹ kíní kan ṣẹlẹ̀ irọ́ ni o kéèyàn má ju báyìí lọ ibùn kéèyàn má le pé bóyá báyìí kan tún ní kíní kò sí tọ́lọ́ ẹ ọ̀dàsá nígbà tí èyí ṣe bí ilé yóò fi sọ̀rọ̀ tó ti jẹ́ pé ibi ìní ẹ bá pàdé ọkùnrin yìí gan. òkàn mi sáwọn ọmọ èjì mi ẹjọ kẹ lọ ń tẹnu mọ́ ògbó náà dé nílò sáwọn ọmọ èjì mi ògbó lọ́wọ́ ọba èmi wá wà bí mo ti rọjọ́ bíi three thousand ọwọ́ àlọ́ ní fún mi lówó òbí ọ̀rẹ́ ìkẹsẹ̀ kan yó. ó ti mẹ́tọ́ ọba pàdé bí ìgbà kẹ́ ah! kò sí kí ò lè bẹ̀rẹ̀ bá ẹ sáà mọ rí ìbàlẹ̀ <laughs> rí ìbàlẹ̀ jígan ńgbàtà ìmọ̀ra mà ẹ̀ thank God I think I'm one of the people tó tún lè sọ ìtàn jìgbọ́n mà ẹ̀ <laughs> ṣe rí ní màá <laughs> ìtàn ẹ̀wọ̀n fẹ́ sọ jígan ọmọ ìtàlíkà o kò sí kankan lọ́dẹ̀ níbi pé àwọn nẹ́tíwọ̀kì tí ń lò gan wọ́n dáhùn bẹ́ẹ̀ bá pè jìgan ẹ ti ọmọ sọ pé the number you are calling cannot be reached. lọ fi pé which decision èmi ni o ẹnà àwọn ọmọ ilé ìdúró ìlú làwọn ti ṣe tán àwọn èèyàn tó lórí ṣéètì wọn kọ á actually I am not going to be starting the program we still have many upcoming lèmi àtúndà àwọn tí wọn tí wọn rí jáde ẹgbẹ́ ti jámọ̀ kankan jèmi lọ́dún àwọn ẹ̀yà àti so èèyàn kàlẹ́ àwa bí kí n but before I go back to my seat my fẹ́ sọ say. pẹ́ ni o ẹni tí wọ́n bá mú lọ sáfù tí ẹ bàjẹ́ àná ọjọ́ bí ọmọ nílé tábí lórí létí ẹni létà tí wọ́n bá mú ọ jáde lásẹ̀mí kúkú sọ pé wẹ́ àsẹ̀mí mu tí wọ́n mú ọ lọ sáfù láàárọ̀ mọ́ndé ibi tó kúlẹ̀ sí àwọn tíṣà tó ti sẹ̀ tó ti sá lọ tipẹ́tipẹ́ wọ́n máa kọjá àyínà ah, ah, adéoyè adéoyè náà alọ́sà wọ́n bá escape o lè escape english sísà níbi èmi jà wèrè níjà wáyé olódòdé mo tún ti gbàgbé pé mathematics ní secondary school kò sẹ́yìn tí ò lè ṣe mo fẹ́ sájáde ní àyà àrùn mu ní àbọ̀ ọ̀fẹ́ màá sọ́jà ẹ̀ àná sọ́rí mo ti gbàgbé. ìyá tó tẹ kọ́ wa ní maths ìyá yẹn yàwó ìtùdí ẹsẹ̀ pé èèyàn bí mẹ́ta ni wọ́n gbé chọ́ọ̀kì tẹ̀lé lẹ́yìn ó máa kọ́ ní aago mẹ́fà ní àtàrọ̀ fún ara wa ní ẹ̀sìn wa lè yá lọ jẹun. ìyá àwọn adọ́dọ́ láwìn ọba gbá chọ́ọ̀kì mú gbàgbàgbàgbà ó kọ́ sójú blackboard ẹ máa fọ́lò ṣé ẹ̀jẹ̀ mọ̀ government textbook fún wa yẹn ẹni tó bá gbọ́n tó bá yẹ ẹ̀yìn ẹ̀ wò anything náà bá kọ answer mi lẹ́yìn èmi ọmọ ọgbẹ́ mo ti gbé orí pé kò sí wèrè bí ṣe kọ́ mo ti mélé tí kọ́ bẹ̀ gangan mo ti gbé orí uh, let somebody come and okay okay me you you you ẹlẹ́sàn you you you mo lè jáde mo tún ga da da da da mo débẹ̀ mo gbé sí i ó ní kí mi bẹ̀rẹ̀ àwọn ọgbọ̀n àwọn yẹn pàtó bàbá fẹ́ ọ excuse me how did you arrive at the answer kí n ti pẹ̀lú mo ti arrive mo gbọ́ kadà ni kí n ti ní sọ́ọ̀fù ló ní sọ́ọ̀fù mo sọ́ọ̀fù mo tún ní mo ti arrive ma ah, excuse me ma èmi kàn mọ̀ pé ọ̀nà mi pé wá mo ti kọ́ ẹgbẹ́ mo ti arrive fún o answer tẹ bèrè nu yẹn ní wọ́n máa nù mí ó fún mi mẹ́fà bó ṣe fún mi mẹ́fà kan ó wá fún mi ní chalk ó ní now go and give this chalk to anybody ah ẹ wá wọ́n báwo yẹn ṣe wá tí ọ̀ṣọ́ mi kí lábẹ́ àga where did I keep my. Bible is under my no my Bible should be under everybody wa bẹ̀rẹ̀ no it's like everybody go out like a bẹ̀rẹ̀ no my page should be under the other. under ibi oríkì bẹ́ẹ̀ ni wọ́n You ibi yóò mú yẹn kẹjá yìí tí wọ́n ti nẹ̀mí náà bí ẹni máa kú máa lọ bá last cap ẹni sọ please thank beg you don't mind please don't come down say I was asking you for your number he said no no no the answer was not going I'll give you the answer that is going na let's go on ẹ sọ fún number.